أيها المشاهدون الكرام معكم آه، آه، ياي تي في ممثل من قناة ياي ونحن مع آه، فضيلة الشيخ الإمام لا أذكر اسمه لكن سنسمع منه من فضيلته عن اسمه Well, I'm the Honorable Commissioner for Home Affairs, Lagos State, and the Chief Imam, Lagos State House of Assembly, Central Mosque. Thank you very much. We can see from your position قد يعني تحيط بكل ما يتعلق بالعلوم الغربية حتى العربية. Can you can really tell us the relationship of Prophet Muhammad صلى الله عليه وسلم Well, uh, alhamdulillah, Prophet Muhammad الله عليه وسلم as our leader Uh, he represents a model for mankind. Prophet Muhammad wasallam, being the prophet of Allah, sent to us to guide us. So every aspect of our life, be it our political life, our economic life, our family life, societal life, everything is covered in the conduct of Prophet Muhammad. So somebody who wants to be a Muslim politician, for instance, must be an ideal Muslim politician as taught by Muhammad Sallam, who was not aggressive about power, who knew that power belongs to Allah, and uh, who exhibited the greatest ethical standard, even in assuming power, and also was very tolerant of people of other religion, and uh, he, he exhibited characters of integrity, decency, honesty, trustworthiness. Because that's why he was referred to as Alamin, as a trustworthy person. All we need in our nation, for instance, is taqwa. You know, if we have the fear of Allah, and uh, our mind uh, is addressed to the destination that we are set for, which is Al Jannah, we know Allah is going to hold us accountable. So that we should demonstrate the best form of charity to humanity, generosity to the people honesty and accountability more than anything integrity matters and that is why today Muhammad sallam remains the best example for mankind Allah subhanahu wa ta'ala said لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ asana." the best example for you is in Muhammad so we urge Muslim politicians economic transaction practitioners family members husbands wives fathers mothers children societal uh, movers emulate the best man who has touched every facet of life so that we can be the best. Thank you very much for the sake of those watching us. Inú wa dùn púpọ̀ bí àwọn bàbá lè ṣàlàyé fún wa torí wípé kéwù ń bẹ lára wọn wọ́n mọ kéwù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ láyé ìsìn wọn ò fẹ́ kọ́ mọ kéwù so bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè wọ ẹni kúbi ẹ̀ tó bá wù yín tẹ́ẹ̀ ti sọ èdè èèbó náà bẹ́ẹ̀ ti sọ yìí ẹ wá ṣàlàyé fún wa àmì ìmọ̀ràn tẹ́lẹ̀ fún gbọ́n tó ń wò wá tí wọ́n ń discourage tí wọ́n fẹ́ káwọn ọmọ wọn kí wọ́n mọ ìmọ̀ tọ́lọ̀ pápá ìlú ìlàwọ́. ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé ọ̀gá gbogbo ìmọ̀ òun ni ìmọ̀ alukur'an ìmọ̀ adisana muhammad ìmọ̀ ìgbésí ayé ànábì ìmọ̀ sírọ̀ ìmọ̀ fíkìú ìgbàgbọ́ yẹ́sì gbogbo wa tá a gba bs tá a gba ll tá a gba ms tẹ́ ẹ̀ mọ̀ tá a wá ṣe láyé ìgbé yọ̀dà ẹ jẹ́ ká darí àwọn ọmọ wa tí wọ́n bá ti ń kàwé kí wọ́n kéwú kí kéwú yẹn wá jù mí lọ kó lè fún ìwé nítumọ̀ torí pé yìí ní òjì àmọ́ tá a wá ṣe ilé ayé nígbà tó bá yẹ pé ilé lakọ́ ìgbé àwọn èèyàn ni wọ́n kọ́ náà dálẹ̀ yìí tó bá jẹ́ ọmọlábí ọmọlábí la dálẹ̀ yìí ẹ̀kọ́ ìsìláàmù ní òjì agbó àgbọ́yé pé ìjọsìn la wá ṣe láyé kò ní jẹ́ kọ́ ọmọ máa fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ gbogbo tó bá ń kó dà láyé yóò máa bẹ lábẹ́ àsíá ọlọ́run ọlọ́run máa ṣàṣe lọ́rùn. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ okùnfà wíwá yín níbí báyìí tí wọ́n ní muhammadu rasulullah ẹ ṣàdúrà fún iléeṣẹ́ wọn àti iléeṣẹ́ Yayi TV sàn. a dúpẹ́ fọlọ́wọ́n ọba Yayi TV ẹ ti gbé dáadáa dání dáadáa tẹ́ gbé dání ọlọ́run ló ní jẹ́ gbé lẹ̀ ọlọ́run ti ní yáyọ ẹlẹ́dínà àmọ́ ní intanṣurullah yasurukum wa yusabbit aqdamakum èyí tẹ́ ìgbọ́ lọ́wọ́n bá gbọ́ tẹ́ bá ti ránṣẹ́ ọlọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n ni màá ràn yín ṣe màá tún fẹsẹ̀ yín múlẹ̀ àtàwọn tí wọ́n gbé ètò Muhammadu Rasulullah láìlẹ̀ àti Yayi TV àtúbọ̀tán yín ọlọ́run yóò dáa ọlọ́run yóò dáa aláyé yóò dáa alálìkè àmọ́ salamu